with due respect to majority of them fans wa ni wọ́n jẹ́ fans oníkálukú ni wọ́n jẹ́ ọ̀ èmi ò jẹ́ fans anybody bọ̀ bíbélì máa ń sàn kankan ó ní wádìí ohun gbogbo dájú kó lè rí ìtó ń jẹ́ òtítọ́ mú kò kí ń ṣe ọ̀rọ̀ ẹnu lásán society ẹnikẹ́ni agbègbè tí ẹ bá rí i pé wọn kì í gbìyànjú àti wádìí òtítọ́ tí wọ́n dẹ̀ ń ṣèdájọ́ lé lórí ègún ni. èmi o e, e, mo ti bá Tóyìn Ayémakò sọ̀rọ̀ sí two thousand and seventeen ní November Liz Anjorin mo ti bá sọ̀rọ̀ gbẹ̀yìn pé bóyá kò ṣe pa à ń jà o bóyá I think gbàtàrí aláṣẹ ni bẹ́ẹ̀rì à mo jí ọláyà ó dẹ̀ kì mí ha ha ha báwo that is it bó tiẹ̀ jẹ́ pé oríṣiríṣi oníkálukú wà níbi tó wà ó dẹ̀ ń ṣe dáadáa ń tiẹ̀ èmi travel mo ṣẹ̀dé láti world tour ni mi ò mọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì àmọ́ mo kàn níran pé kéèyàn tó lè bugbe síta ṣẹ́ǹgẹ́tì mi kéèyàn tó lè bugbe síta á ní kankan tó ṣe however torí pé ibi téèyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ nígbà tó wá di pé wàhálà wọn ṣẹlẹ̀ ó ti mọ ìmọ̀ kan tó ti rí tó ti rí gbogbo ẹ̀ bóyá látàrí nǹkan tó ti sọ lẹ́yìn mi ẹ̀rí ọkọ̀ wa jẹ wá pè mí ó ní yọ̀mí fábíyì mo fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ gbogbo ìgbà tó ń pariwo tó ń fẹ́ ìhónú ẹ̀ hàn mo pẹ̀lú àwọn tó sọ pé kí ló dé gan ṣé nǹkan tó ń là kọjá lélẹ̀ wọ́n á ní kí ló mọ̀ tí mo ń là kọjá torí kò sẹ́ni tó gbà mí gbọ́ gbogbo ẹ̀ ń bú mi ni kí ló ṣẹlẹ̀ sí wọ́n tí wọ́n náà fi pariwo tó le tó yìí ó bá kẹ́nu bu ọ̀rọ̀ nígbà tó máa sọ mo ní à mo ní lọ sùúrù sí i tó o bá lè pè é torí o ti pariwo síta wáyàn tó máa súnmọ́ kó ṣe kí ni kó pè kó sọ máìndẹ and while we are still at that torí pé òun ti sáré ó ti sọ̀rọ̀ kan tó rí létí wọn lórí péèjì ẹ̀ torí ó rí àṣà ó láwọn kan tó rí tó gbé sórí péèjì ẹ̀ then the next day the same news came up tí Tóyìn fèsì padà tó sọ oríṣiríṣi nǹkan èèyàn kan ṣe bẹ̀rẹ̀ àwọn tó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí wọ́n pé ara gọ́tà ni wọ́n ṣe gbá kan bóyá yẹn ló bí Liz inú tóun náà fi fẹ́ fèsì padà látàrí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó ń gbọ́ bọ́ ibi tí mò ń lọ gangan òní pé èmi ti láwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí èmi tó jẹ́ pé mò ń dá jẹ ìyà yẹn I am enduring my pain I am enduring my loss mo dẹ̀ ń dá mo ń dá nọ́ọ̀sì ẹ̀ nítorí pé àwọn pain yẹn àti loss yẹn àti pé torment yẹn kò stop tó bá ní tára bá ní mi ń gbà mí mi ní mo gbà tí ma bọ́ta sórí péjì mi tí ma ma fi ẹ̀dùn ọkàn hàn bọ́n torí pé obìnrin ni ó wà involved mo wà careful àmọ́ gbogbo táwọn yẹn bá ń ṣe ilé ayé kọ́ kọ́ máa ní ìbẹ̀rù ọlọ́run bójọ́bìnrin bójọ́kùnrin ni ó ń wà tí ò nínú industry wa yẹn I am never I have never been quiet kò sí ìtì mo dákẹ́ sí rí ibi táwọn ará bíi ní àbòsí dé ní ìgbà tí Ṣeun Ẹgbẹ̀gbẹ́ tó bẹ̀rẹ̀ torment pẹ̀lú arábìnrin tó débi wípé ó wò sùsùn ó tún ṣe fídíò ó ní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pè síṣẹ́ ẹni tó bá pè síṣẹ́ òun bò àbábá despite lẹ́ni tó jẹ́ pé àti mọ ọ̀kan tó ti ṣe fún àwọn oríṣiríṣi obìnrin artist tó ti fẹ́ èyí tó ti nà lílù bàrà títì tó ti wọ́lẹ̀ ẹ̀rù bà gbogbo wọn pẹ̀lú àwọn tí ò láìkẹ́ ni wọ́n ti wò pé àwọn ò ní pè síṣẹ́ èmi nìkan iná ni mo dá sí tí mo dẹ̀ dúró nídúró pé this injustice will not go was possible I volunteered myself I put my life on the line kò sẹ́ni tí ò mẹ́ni tí ṣe wọn ìwé jẹ́ every àwọn tó tiẹ̀ jó lágbára tó jápá lágbára táwọn kan lágbára tán lẹ́rú kú gan tí alọ́ba wọn yọ pé àwọn ò fẹ́ dá sí èmi dúró mi ìsásí kọ́nà ojú ogun yẹn lè dé stage kan gbà kan tí abẹ́lẹ̀ dá sí tó ní yọ̀mí òde bẹ̀ bó ní tí n bá bẹ̀rù báwo lẹ́mọ̀ ẹ̀ ṣe fẹ́ bọ́ nígbà tí mo lè fẹ̀mí mi lẹ̀ láti jà fún ọ̀pọ̀rọ̀ ṣì ń bọ̀ lápá gbogbo ẹ̀yẹ lóríṣiríṣi o tó bá wá jẹ́ pé ẹni yẹn wá tún wá ṣà ìdásẹ́lómi ṣé kí n wá dákẹ́ ni ẹni tó bá ti mọ̀ pé téèyàn bá ti ṣe dáadáa ẹni tó ṣe dáadáa fún ní right láti bọ́ síta ah ẹni bá ṣe dáadáa fún mi o èèyàn tó dáa ní o ní lọ́kọ̀ pé tó bá ti ṣe àìda ẹni yẹn náà àwọn èèyàn ní right láti bọ́ síta láti sọ ìdí rèé tí èèyàn ṣe gbọ́dọ̀ máa ṣe Dada. bọ́ àbòsí wa ó bá dìde bí wípé tó bá rẹ́ni tí òun tó ń ṣe ìbàjẹ́ tó bá ráwọn èèyàn sọ síta nígbà tó ti sọ dáadáa yẹn ni wọ́n máa lò tó bá rí wọn fẹ́ bàjẹ́ ni wọ́n ń lara ni wọ́n máa wá àwọn ọ̀rọ̀ láti cover up and that is why why are you people mentioning my name the only thing tí wọ́n fi lè mention mi mi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjì kò sí kankan nígbà tí mo dẹ̀ ti rí gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara mo kàn kọ́ ọ̀rọ̀ gbogbo kò ń ṣe lórí alábàáhùn it could be anybody tí mò ń bá wí ṣé ẹ̀ gẹ́tì mi Lizzy táwọn sọ yìí Lizzy Anjorin táwọn sọ yìí ó ti láwọn èèyàn tó yẹ kó ti ní ọ̀rọ̀ gbọ́mísómi tó pẹ̀lú ní industry táwọn èèyàn mọ̀ why are the people why are some Instagram accounts tó ṣe ń sọ pé Tóyìn ni mò ń bá wí kí ló ní tí àwọn fans Lizzy wọn ṣe bọ́tà sọ pé ok Lizzy ni mò ń bá wí ibi tí problem ti wà nìyẹn I am not even talking about the issue I am just doing my own thing. And at the end of the day, it was horrible. And all the wàá rò pé kí o oh, jọ tó ṣẹlẹ̀ sí Mercy Aigbe Yomi náà ló ṣe kí ni ló jáde wọ́n ṣe ààbò ni nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí Mercy Aigbe is very simple and clear the same manager Samuel Ọlá òun ló manage Mercy Aigbe àti Tóyìn but Tóyìn ló kọ́kọ́ manage bóyá nǹkan kan wá ṣẹlẹ̀ wọ́n lọ gba endorsement fún Mercy Aigbe wọn fi wọn fi Tótóyìn létí ọkọ̀ mọ́pa ẹ̀ or whatever bí wọ́n ṣe unveil Mercy táwọn company yẹn unveil ẹ̀ tí wọ́n ń ṣe fídíò yẹn tó ń àti picture tó ń gbé sórí page báyìí ni Tóyìn gbéra dìde time yẹn ti short jù so use of fake account or our fans ò lè work she used her personal account and typed gibberish telling iwọ Alabosi, do I tell the world how you ruined my marriage? And that became a serious scandal. ọmọ ọlọ́mọ tí wọ́n ń ṣe àfihàn ẹ̀ tó ń ṣoríire gbogbo ẹ̀ dẹ̀ ṣe kíni ó dẹ̀ di wẹ́lo. and immediately tó ṣẹlẹ̀ bó ṣe post kíní ẹ̀ báyìí lórí instablog àti other blog instablog lásán ó ní close to six thousand cyber attacks against Mercy Aigbe kò sí èèyàn kan báyìí tó support arábìnrin yẹn lẹ́ni tí ó jẹ́ pé ó close to three million followers nígbà yẹn times two ẹni tó tẹ̀lé ẹsẹ̀kẹsẹ̀ o tún mú kejì o tún jọmọ́lẹ̀ pọ̀ ẹgbẹ́ ò ní sọ sí i colleagues wa they would some people will be like i don't want to mi ìfẹ́ dá sí mi ìfẹ́ wàhálà but if you are if you are a apostle of truth and if you know that standing by what is right is important tí mi ìbá mọ̀ ọ̀tọ̀ tí n bá dákẹ́ tí ibi yẹn ivu yẹn tó lọ something nìkan tó máa tẹ̀yìn ẹ̀bọ máa dangerous ìgbà tẹni tó bìlì kó fẹ́ ṣe damage control fẹ́ ṣe damage control ó ní ìwọ ẹjọ́ parọ́ ó ní kọ́ parọ́ kọ́ tan àwọn aráàlú ni ẹ sọ pé stunt lẹ́ ń ṣe you cannot keep doing that with the fans and the public because èmi mọ̀ pé lẹ́yìn nǹkan tọ́jọ́ ṣe yẹn èmi ò ṣetán àti pàdánù kan nínú àwọn méjèèjì mi ní nǹkan ti fẹ́ gbà ń bẹ̀ tí kan ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ń ṣèkà fúnra wọn ní kọ̀rọ̀ and I immediately I went to the ẹni tó tọ́ṣẹ̀ binu má bínú ṣàforíjì fẹ́ni jọ má ṣe nǹkan kan rọlá pé èmi ò ṣàbòsí tó bá jẹ́ lómi ló bá sọ ni kò ní ó lè máa sọ fún ọ pé òun ti gbọ́ wọ́n ó rò pé ẹni yìí kò ṣe pé òun ti lọ́gbọ̀gbọ̀n kò ṣe pé ó kọ̀ǹpẹ́lì mi bó ṣe rí èzò oníkálukú wọ ọ̀tọ̀ọ̀tọ̀ but people are just just too hypocritical nígbà tí mo ṣe òun ní àtúnṣe tí ọlọ́run fẹ́ òun ní àtúnṣe iye tó ṣe táwọn èèyàn lóbi òun ló mú peace wá yẹn ìbẹ̀rẹ̀ ogun àtọ̀tẹ̀ abẹ́lé ni arábìnrin yẹn ṣe wá wò wá pé òun èyí tí mo tiẹ̀ ṣe ẹ̀rù ọlọ́run gan ba àwọn òmùkọ́ àwọn èèyàn ṣe ń hùwà báyìí ìyẹn ò ní pé kí n lọ kí n lé ìyẹn ò ní kájọ máa pera wá ẹ̀ kábàjọ dọ̀wọ́ ẹ̀ kí a ti mọ orúbi tèmi wà pé èmi ò sí ń di àbòsí. Si Messi à ń ṣe wọléwọ̀de kò ń ṣe pé àjọ ń ṣe kankan àìháì lójọ pawápọ̀ òun dẹ̀ ló pa majority àwọn àtàjọ ṣe fíìmù pọ̀ ẹ gbàgbé nǹkan tẹ́ lórí social media ẹlòmíì pera wọn lọ́rẹ̀ tó bá gbọ́ pé ọ̀rẹ́ mi kọ́lígì mi wà lẹ́nu géètì ẹ̀ báyìí ẹ kí ló ṣẹlẹ̀ mo ẹ jọjọjọjọ ẹ sọ fún mi sílé o and that was what happened so nígbà tó ti wá rí yẹn ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti ń líǹkì tó ṣẹlẹ̀ wọ́n ti ń líǹkì ẹ̀ mọ́ mi that is disrespectful. You cannot sit miles away or sit in the comfort of your phone, on the comfort of your phone, kó máa mọ nǹkan tó movie industry and then you start becoming a job ẹ máa pick pieces the pick pieces on different comment sections comment sections tó yẹ pé òun làwọn ẹni bí òun ló ń lò lẹ́nu sí because witchcraft àwa tá à ń ṣe fíìmù lákọ̀ọ́ máa ń fi la fi symbolize it. majority kan tó ń social media and sìn is witchcraft demonic spirit ẹlòmíì ìyàwó lẹ́ni tó fẹ́ kádùúrà òun gbà tàdúrà ọmọ òun gbà wà wá open fake account wà ló fẹ́ máa fi àtàkì ẹni tí o ò mọ̀ tó mọ̀ story nǹkan tó ṣẹlẹ̀ and I look at it àwọn bàbá báwọn ègún ṣe máa ń lọ láti orí èèyàn kan sí èèyàn kan ìránṣí kan because ẹlòmíì cord tẹ̀ ń wò yẹn biblical cord tó pa ìyá àtọmọ pọ̀ tíyá yẹn bá ṣe dáadáa nínú ayé ọmọ yẹn á jèrè ẹ̀ tíyà yẹn bá ṣe ìkà pa except àwọn ìjọ yẹ pé bóyá ó kọ̀ which kò tiẹ̀ possible kéèyàn máa nǹkan tí yẹn bá gbìyànjú ló máa ká ó lójú èèyàn tí ọmọ ẹ lè sọ pé ọlọ́run bá mi bá mi ẹ̀ṣẹ̀ ìyá mi ọ́ bá mi wo tìyá mi kò wò mọ́ mi lára ó lójú ọmọ tó lè sọ tọmọ mi kan máa ń sọ ikọ́ lọ́run ro tìyá ẹ̀ mọ́ ẹ lára o because ẹlòmíì believe it's because it's social media it is it is machine it is robot so ọlọ́run ò rí irọ́ ni so that is why they are linking me and why would they be linking me ṣé mi mo mọ̀ tó ń ṣe ni ọlọ́run aláwọ̀jọ́ ṣe pa kò it's absurd ẹni tí ò mọ̀ èmi ẹni tí mi bá sọ̀rọ̀ tí mi mọ̀ gbà tó ṣèkà fún òun ló mọ̀ ìkà tó ṣe fún òun ló mọ̀ ibi tó ṣe sọ pé nìyí ni.